وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته nítẹ̀síwájú lórí tafsir al-Qur'an èyí tí a ń ṣe ní àlàyé lọ aya tí a wà tẹ́lẹ̀ ní aya 33 ní sátúnà òun ni a ń ṣe àlàyé lọ sí àfikúrú ní ẹ̀kọ́kọ́ lọ ní níbi ìsinmi ta'ala àti bẹ̀rẹ̀ láti máa tẹ̀síwájú أعوذ بالله من الشيطان الرجيم وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله والذين يبتغون الكتاب مما ملكت أيمانكم فكاتبوهم إن علمتم فيهم خيرا فآتوهم مما لله الذي آتاكم فلا تطيعوا فطلعتكم على البقاء إن أردنا فحفصنا إن أردنا فحفصنا لتبتغوا عرض الحياة الدنيا أما يدركن فإن الله من بعد إكراههن غفور رحيم ولقد أنزلنا إليكم آيات مبينات ومثلا من الذين خلوا من قبلكم ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين الله نور السماوات والأرض مثل كمشتاق فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تنفخ نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم في بيوت أذن الله أن ترفع ويذكر في أسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة وإيماء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب نعم ní ìdánilẹ́kọ̀ọ́ tí a ti fúnra gbẹ̀yìn ní ìjẹjọ́ amẹ́nubà bí tí lọ́lọ́bà sánà wátàlá títí ń pàwá láṣẹ àṣẹ olólọ́n pàwá onílẹ̀ pé àtọ́bọ̀ wà ní abẹ́ wa àtọ́bọ̀ wà lábẹ́ wa kí afẹ́yàwó fún ọtọ́bá jẹ́ ní tí ò níyàwó ọmọlúwàbí ni wọ́n jẹ́ ní àbí ẹrú ọlọ́mà sọ́lọ́ àtàlá oníkáfẹ́ ìyàwó fún un bákan náà káyí pé obìnrin ní káfí lọ́kọ ọlọ́wà lẹ́yìn tí ó bá lágbára káwọn ọmọ kó ara ró ti wọn tí tọ́lọ́mà sọ́lọ́ àtàlá tí ìrọ̀mọ́ lọ́rọ̀ ìpẹ́ àkọ́kọ́ àwọn tí wọ́n fẹ́ fẹ́yàwó náà tí ó fẹ́ níyàwó náà tọ́wà lábẹ́ wa ẹrú ni wọ́n lọ ọmọlábí ni wọ́n káfẹ́yàwó fún wọn ilé jẹ́ àṣẹ tọ́lọ́mpa àwọn áwòrìyá òmùr àwọn tí ọ̀rọ̀ àwọn yẹn wà lẹ́yìn wọn lọ́kùnrin káfẹ́yàwó fún wọn lóbìnrin káfẹ́ wọn lọ́kọ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ìbálágbára náà ọlọ́wọ́ á fi kẹ̀kẹ́ tì ọlọ́run tó bá jẹ́ láì ní náà ní púpọ̀ olóhùnrọ̀ wọn lọ́rọ̀ látara ìyàwó tí wọ́n ṣe àbí látara ọkọ̀ tí àwọn obìnrin náà ní. àwọn tó ìwà alágbára ọlọ́run nìkan máa kóra wọn ìgbà mi ẹ̀fà ìṣẹ̀parí ọ̀rọ̀ kàmàlẹ̀ júlẹ̀ ara tó ìlú kọ́lá jẹ́ ní kàmàlẹ̀ júlẹ̀ bákan ní bánu bí kọ́ alẹ́ ní kẹtù máa gba àwẹ̀ àwọn tó lọ tó wá sọ̀rọ̀ wọn làwọn ẹrú tọ́wà lábẹ́ ọ̀gá tí wọ́n kọ́kà kọ ìkí ó gbà tí àwọn náà fi dominira tó kọ́ fáwọn kan wà lọ ọlọ́run wá sọ fún àwọn ọ̀gá rẹ̀ pé kẹ́kọ̀ọ́ fún wọn torí pé Islam ẹ̀kí rẹ̀ jẹ́ ẹ̀rọ ọlọ́run dáwọn jẹ́ níyẹn lọ́wọ́ kẹtọ́fẹ́ dórí òmìnira ara wọn kẹ́kọ̀ọ́ fún oyè tẹ́ bá gbẹ́ ẹ̀kọ́ kẹ́mọ̀ wá káàkiri ṣùgbọ́n condition in alimtum fihi khayra tẹ́ bá rí wọn lẹ́ni rí tó rẹ́ni kí èsì ìdẹni rí tí ń wà abúlábí ọ̀gá ẹrú ní ń jalè ní ń dáná tó bá fi ìtọ́kọ́ ẹ̀gbẹ́ yóò wọ́ sí bẹ́ẹ̀ tẹ́ bá rí wọn ní ilé fún wọn kódà bẹ́ẹ̀ ẹgbẹ́ tó lé àtúnṣe wọn nínú owó tọ́lọ́ fún yín rírọ́gà ti kọ́ ten million fẹ́rù rẹ̀ kó tó bá wáyé lómìnira àsìkò tí ó wáyé ìdáná tó lè fún mo yọ ìkan kó mẹ́. tá ló fi rí owó yẹ pé fẹ́ẹ̀sì di òmìnira irú ẹ̀rí bẹ́ẹ̀ là ń pè ní àlùmọ̀ká tábù kí lápé àlùmọ̀ká tábù a ní fúlù ẹrú ẹ̀rù fóònù ẹ̀rù ló jẹ́ fọ́gà rẹ̀ awárí àlùmọ̀kátàbù mọ̀kátàbù ni òun ti ń wówó yẹ kí èbélé ara rẹ̀ bí ẹ ti sọ fọ́gà rẹ̀ díẹ̀ díẹ̀ awárí àlùmọ̀bá adì bí ọ̀gá rẹ̀ ṣàánú rẹ̀ pé ah, èmi náà ti fẹ́ lẹ́rù ìgbọ́n á ah, wọn fẹ́ wọn lágbára àti túwẹ́lẹ̀ pátápátá ètò ìṣẹ̀lẹ̀ ni pé apá kan ọjọ́ ọmọ jẹ́rú apá kan ọjọ́ ọmọ jẹ́ ọmọlúwàbí ní ìlànà ní kí ni àlùmọ̀bá báàbù rẹ̀ jẹ́ ẹ̀rú báàdùn lè jẹ́ ọmọlúwàbí ìpele mẹ́rin la pọ̀ sí ìjọba ẹ̀ta a ní fún ẹ̀rú a ní ọ̀kátábù ìyẹn ní ọ̀gá ẹ̀kú yọ̀ọ̀dá kó tó bá rí ibà ìjọ tó bá rí kúrò di ọmọlúwàbí a rí ọba adì gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ìkọ̀ ní kéde kò lè pẹ̀lú mùbá adì títẹ̀ ìtúlẹ̀ fóònù ọ̀kátábù títẹ̀ ìsan orí ẹ̀pẹ́ gbogbo òfin ìjẹ́rú sì máa wà lórí lórí wọn nàmọ́ ọlọ́run tó wá ń sọ òfin rí maka tó kó bí ọlọ́run wà túrù mi máa lè là ẹ fún wọn nínú owó ọlọ́run alẹ́bí àtàkùn yìí tó fún yín àìpé àlùmẹ̀kí yàtọ̀ làkàkẹ́kẹ́yà lè má lè là àìbọ̀jẹ̀lẹ̀ ó ní àṣìkò fowó ẹni túrù mi gẹ́gẹ́ yàbá sọ rí alẹ́ kìtà lónìí ọlọ́run yóò wà gbé fún yẹn tí a ní kọmọ fún ìwọ̀ ọkọmọ mọ́sẹ̀ torí ọlọ́gbẹ̀wà lọ́bà sátọ̀lọ́ rẹ̀ sípẹ̀lẹ̀ ìbáàdì tábá fún gbogbo ilárí pẹ̀tì làbága òfin láàrín ayé ó balẹ̀ jẹ́ àwọn olóògbìn ọ̀pọ̀lọpọ̀ ohun ìtúnlẹ̀ sí ìmọ̀ balẹ̀ táyé gbogbo alá níbẹ̀ ṣùgbọ́n ló ń fa wọn ọlọ́run alẹ́ ẹ̀fún wọn nínú owó ẹlú ẹlọ ìbáfẹ́ ọlọ́ ìbáfẹ́ bẹ̀rẹ̀ náà ní ìlú láà àìpé owó tó wà lọ́wọ́ rẹ̀ lórí ọ̀lọ́ ibi tọ́nà bá ní olè ìṣẹ̀lẹ̀ gbọ́dọ̀ ní ẹ̀tún lẹ́yìn tó ní gẹ́gẹ́ nìyẹn ẹ̀yẹ́ mo ti mé kí wó mi ná ká máa ní ẹni tó yọ kọ́ mọ̀tí mo ṣe wẹ̀ ọlọ́run tó fún ẹ̀rẹ̀ yóò béèrè nígbà tá lóbi sọ nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ wa lọ́rùn ó ń sọ lẹ́yọ kọ̀ọ̀kan ìgbà tó débi owó méjì ló sọ bẹ́ẹ̀ ẹni inec kàsábà níbo lè yẹ tí gẹ́gẹ́ yóò kọ́ dojú ọ̀yẹ́ lásán ẹlòmí ibi tó dùkọ owó nìyẹn o àbí ẹ̀kọ́ ẹlòmí ó fẹ́ lè ẹlòmí ó ti paasi lọ́ba kọ́mẹ̀ wà fi mọ́ àǹfàkọ̀ níbo ló wá náà sí ẹlòmí paasi àkọ́kọ́ yìí yóò fi lè ẹlẹ́kejì àbí ẹ̀kọ́ yìí ó ti sọ̀rọ̀ kéèyàn paasi kéèyàn kéèyàn fẹ́lẹ̀ láti wá pàṣẹ lẹ́kẹ̀ kóró omi tí ò dákọ́ amúnú ibi tó dá ó ṣòro tí èèmọ̀ ró omi tí ò dá fẹ́ gbogbo tí ó nẹ́sí tó dá ní ẹgbẹ́ tó bá ró owó nílẹ̀ nẹ́sí ibi tí tí ò dá dá ẹ ti rí nẹ́bù ṣe rí nẹ́yìn ẹni tó bá jẹ́lẹ̀ kẹta ẹ̀rùn apáṣì tí ẹ kébi tẹ̀lé ẹ̀rí dá wọ́n á pé owó tó mọ̀ wọ́n rí ọlọ́run ní ètò àná ẹ̀sìn tí ọlọ́run ọlọ́wọ́ àwọn ẹrú èyí náà lọ́gá wọn wọ́n ní àwọn àfáwọn tó ṣe jọ pé àgbéjìlá lè kàpé wọn bá ń bì wà tú mi mọ́ ilé la ẹ fún ẹ lébi owó ọlọ́ alẹ́ di àfa àkọ́tọ̀ fún yín àkọ́kọ́ ọ̀rọ̀ wo la ń sọ̀bọ̀ ọlọ́run bá wọn ọ̀gá ẹrú sọ̀rọ̀ pé lọ́ba ní kẹkọ̀wé ní ẹ lọ́wọ́ pé iye tẹ́ bá rí wa ẹ kẹtọ́ alẹ́ ọlọ́dẹ àǹfààní ní àkọ́kọ́ ọ̀rọ̀ yẹn fi lè padà sọ́dọ̀ àwọn ọ̀gá wọn náà ara wọ ọlọ́run pé ah, ní ọdún náà ìdílé ti àgbà ọdún ẹ̀kọ́ sí ọ̀sẹ̀ pé mo yọ yìí báyìí kókò rẹ̀ ẹ̀tọ́ tó fún ní tọ́lọ̀ fún ni àbí àwa tá ìfọ̀ ọ̀gá rẹ̀ náà ta ìmọ̀ pẹ̀lú ẹbí ní ẹ̀dọ́ ọmọdé àyè òkú tọ́lọ̀ fún yẹn níbi ẹ ti àkíkí ẹ ọlọ́run tó wáṣọ pé wà láàtú pé ìwú fàtàyà àfikún alálùbẹ̀dá àwọn ẹrú yìí ṣọ̀fánàlá àwọn ẹrú yìí ẹ má fọ́ọ̀sì wọn alálùbẹ̀dá àfẹ́lọ́ sàfẹ́wó ẹ má fọ́ọ̀sì wọn kẹlọ́ ní kéde kẹlọ́ sàfẹ́wó in àrọ́dún náà sàhásù náà pàápàá jùlọ tó bá fẹ́ kóra ẹ̀jà lọ ìmí ẹ̀ tó fẹ́ kóra ẹ̀jà tó mọ̀ kẹ̀kẹ́ ẹ tìtì bí afẹ́wó ìtẹ́kùtẹ̀kù arọ́nà ìṣàyà tuntun ni àjọrí pẹ́yìn wáyé ẹnigbàjà yé àwọn ìṣẹ́bẹ̀ tọ́gà bá nídi owó yóò kẹ́kẹ́ lórí lọ́dún sí náà kọ́mọ fún owó yóò ẹ̀fẹ́ dẹ́rù bá ní onílẹ̀ lónìí ní onílẹ̀ lónìí ẹ má fọ́ sí ẹrù yín láti lọ ṣàgbèrè pàápàá jùlọ bí èdè ìdí ayé ọ̀rọ̀ ayé à ọ̀rọ̀ láwà ní ẹrú lé o ọlọ́dọ́wọ́ pọ̀ sí mi àìbẹ̀ẹ̀kọ́ ṣùgbọ́n lè ní ayẹ̀ ń pọ̀ sí ọmọlúwàbí kó láti tó ṣe ẹrú kìí ṣe ọmọ ẹsẹ́kẹ̀ ọmọ wọn gẹ́gẹ́ láti ẹ̀fọ́ ṣẹ̀kọ́mọ́ rẹ̀ yìí ó lè jẹ́ indirect nígbà tó mọ́ ọ̀pọ̀ ọ̀tọ́ ọ̀run rẹ̀ tí wọ́n náà ra akọ̀mọ́lọ́dẹ ọkùnrin òkú ìmọ̀ pé tí wọ́n ìwọ́gẹ́ lọ ń gbé sọ́mọ̀ rẹ̀ tí wọ́n gbó wá lọ́dọ̀ kan ọ̀nà ọ̀sì mọ̀ pé ìmúra jáfẹ́jà sí ìmúra ẹ̀rìn tí yìí náà lè gbé náà fi ń fún irú ẹni ẹ̀ ti tí ọmọ rẹ̀ kọ́lọ́ kí ni kọ́lọ́ ṣe ṣe náà ẹ̀rú lásán sí èso ọmọ dàbí ẹni ká mọ́ sọ sí kátó aṣọ ọmọ lọ àbí èèyàn gidi èèyàn rí kó tó wá dọ́gbọ́n ní ẹni obìnrin wọn kọ́ yóò tó a máa rí fáwọn ọkùnrin náà náà kó yẹn fún ní sì máa gbà pàápàá jùlọ àwọn ìyá mi kan ràn lẹ́kọ̀ọ́ tó a tètè rọ ọlọ́run ọmọ ọmọ kọ láti mọ̀ gbà lọ́wọ́ ẹ̀ láti mọ̀ ẹ̀ náà ó sì mọ̀ ibi tó ti wá irú yẹn ayé àyè náà bá wá wípé ó ń tú ọmọ rẹ̀ láti rí ni láti máa lọ ṣàgbére ìtẹ́pẹ́gbú ọ̀rọ̀dọ̀ ìṣàyà tuntun ni àyè torí nǹkan ayé tán wá torí mọ̀ kó wó sí wá ọmọdé wọn ti lọ léèwé níbo ní ti ń rówó ìwọ ìyá ti ń gbà ẹ́ síjọ ní. tó bá fẹ́ múra táwọn èèyàn burúkú òfin ní pé tọkùnrin kò fi ní máa wá wa kò ní gbà fún un àbí kó mú iṣẹ́ òsì gbogbo ara lẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ni òun fọ́sí ọmọ rẹ̀ láti gbé ní láti fàgbèrè àlẹ́ rúfẹ́ kí èso ọmọlúwàbí tẹ́ pé ọmọ ní bá ti mọ ní mọ́tò tí ẹ máa ní bá ti máa nílé pé tó mọ̀ tó bá káfẹ́ẹ̀tì yẹn látọ̀ ta ẹrú pọ̀ ó nílé báyìí onírànpọ̀ báyìí ó lẹ́rú báyìí torí pé property ni tó ti jẹ́ property yẹn bèbè yẹn sáà ní ẹ gbọ́dọ̀ fọ́ọ̀tì kó ṣe àgbèrè kúrò àti owó ọdún ìgbọ̀n àgbèrè ẹ̀gbọ̀n ìdí owó táyọ̀ máa pè é káàtó àsọ̀pọ̀ mọ̀lúwà fún ẹ̀rí tó tó dayos púpọ̀ lágbàáyé lẹ́nu olè ń tọ́mọ rẹ̀ owó òṣèpọ̀ gẹ̀ ní òrà fún tí wọ́n sì mọ̀ tó pé ọmọ yìí ńlá jù ní wọ́n ti ọmọ wọn alálìpẹ̀ dáì lórí kọ́mọ̀ sàgbèrè wọ́n pé tó bá rìn tó bá rìn tó mọ́ tírètì àyìn ẹ̀kọ́ yẹn ò ní mọ̀ pé ìyájọ́ òṣìṣẹ́ bá wọn. àlúyàjọ́ mọ̀ sọ́wọ́ mọ̀ pé wọ́n ní àfikà yẹn tó wá sọ pé rí ọmọ rẹ̀ lé ní irun obìnrin ní ṣe kò ní rí sí kankan irú mi ayé àìsàn rí àwọn èèyàn ń fi ọmọ wọn síbi àgbèrè ọlọ́ni ẹ mọ́tì àwọn fàtàyàtì fún àwọn ẹrú yín àtúwálẹ́mú mọ́ fàtàyàtì fún ọmọlúàbí yín náà àwọn ọmọ yín lóbìnrin ẹ mọ́tì wọn alàlùfẹ̀gá ì ẹ́ lórí kẹ́mọ́ ìdágbére ohun wọn lórí pé amọ̀lẹ́sàgbére yóò fẹ́ lótọ́ ṣùgbọ́n ìpèsè yóò fi ti ọmọ yẹn sílẹ̀ àsọkásọ ní ọmọ ara fún àsọkásọ lọmọ ọmọ kó lábẹ́ tó bá wọ èyí tó bò lára yóò kọ̀ọ̀pìlẹ̀ nígbà tó yẹ kó gbogbo jábọ̀ ọmọ rẹ̀ tó lọ sún lọ́nà òfẹ́ lù yẹn àbí àbọ̀ ọmọ ó rí àwọn ọmọ kọmọ tó ti ń ṣe tí ó dáa tó máa mọ bú ọmọ rẹ̀ pé ìwé rọ́kùnrin pè ọ́ ni ẹ̀gbọ́n ní ọmọ rẹ̀ nítorí pé nítorí ọ̀rọ̀ ayé yìí ẹlòmíì ti ń takọ ọmọ rẹ̀ lo ìdáàbò oríṣiríṣi nǹkan tó fà tó pọ̀ oríṣiríṣi nǹkan tó pọ̀ ló fà ara rẹ̀ ló ní inú. ẹ̀kọ́ ọmọ tiẹ̀ náà kó máa súnmọ́ ọkùnmọ́ ẹ̀kọ́ ọmọ gbàǹkà lọ́run nígbàjà ilé aláwọn ọ̀gá tó bá lẹ́rú máa ń ṣe bẹ́ẹ̀ fẹ́rú wọn tẹ́lifẹ̀ owó tó bá fún ẹrú ìdá nǹkan ní àánà náà ti kìnnì gbà àánà náà ti sọ fún un ọlọ́ni pàápàá jùlọ ibi tó tó wá wọ́ ti pé ní àròdínẹ́fà asùnmọ̀ àwọn tẹ́ ń tì í gẹ àwọn gẹ́gẹ́ wọn fẹ́ kọ́ra àwọn jà náà yín wọ́n á ń fọ́ sí wọn ìkọ́rọ̀ ẹ̀ ń jẹ́ wọn nípa bẹ́ẹ̀ lọ́mọ ẹ lòmí ìlérí náà àwọn ọmọbìnrin ní àròdínẹ́fà asùnmọ̀ wàlẹ̀ ẹ̀fà wàlẹ̀ ẹ̀tẹ̀sàm àwọn obìnrin ní ìrẹ́kọ́ bẹ́ẹ̀ bí ọ̀sán lọ́mọ tó fẹ́ dàgbé tẹ́lẹ̀ iye tó fẹ́ dàgbé gẹ́ ẹgbọ́dọ̀ ẹgbọ́dọ̀ ká lọ́wọ́ kù kátó wá sọ pé yìí tí ò fẹ́ ṣe é nínú àrọ́ ilẹ̀ tó hásùn náà ló fẹ́ kóra rẹ̀ jáde ó fẹ́ sọ èrò ara rẹ̀ ó fẹ́ tẹ̀ ló fi ẹ̀sìn ẹ̀yìn òbí ti sàkó pé irọ́ àkókò ní èkó ni. ọlọ́wà ni pàmò ń yókèrè ẹnikẹ́ni tó bá lọ fọ́ọ̀sì ọmọ rẹ̀ ṣàgbèrè sí àbó fọ́ọ̀tì ẹrú rẹ̀ fàgbélé fàyínà lọ àmìnbá àdìkìrọ ìyínà mọ̀fúrò rọ̀hìm sùhánilá torí báyìí fi ń ṣe ìwà ọ̀gá iná ọlọ́sì tó súnlẹ̀kùn àforíjì ó ní ọlọ́run ọba lẹ́yìn tẹ́tí fọ́ọ̀tì wọn bẹ́ẹ̀ wá ṣe bẹ́ẹ̀ mọ́ nítorí abẹ́ nìyẹn o oríkẹ́ tó fẹ́ tókẹ́ ọlọ́dẹ tókẹ́ ní bá dé láì bàtà tó mọ̀sẹ̀ wọ́n mọ̀ forí jù àtọ́ tó wá ń ṣe lọ ń ní bá dé kọ́rọ́ yìí náà yìí tẹ̀lé ti síwájú pàápàá jùlọ yìí tẹ̀lé ìgbàjà ìlíyà pé ọmọ tó fẹ́ rú rẹ̀ yóò nù ẹ̀fọn rówó yóò mọ̀ ti ẹrú lórí yóò mọ̀ ti sáwọn ọkùnrin àwọn ọmọ sọmọ yóò mọ̀ gbowó òun yóò gbowó yẹ lẹ́yìn ìgbà tẹ́ ti fọ́sà àwọn ẹrú ní sí irú àbàjẹ́ báyìí ọlọ́run bá fi kẹ́kọ̀ọ́ fúró rọ̀ṣẹ́ ìjálá foríjì tí ó tó kẹyìn nígbà tẹ́tí tó bá fẹ́ sí bẹ́ẹ̀ mọ́. àìpé tó fún ọlọ́run tó fún lẹ́yìn kí ẹ má ti bẹ́ẹ̀ máa ẹrú rẹ o kò dáa kí a máa ti síbi ìsìnkú káàmù gbowó. àwọn èèyàn wá fún ṣẹ́gbẹ́ ilé yìí tó jẹ́ fọmọ wọn àwọn mú níṣẹ́ ìwà àbàjẹ́ tó ń wò lù ìwà àbàjẹ́ tó burú ni wọ́n kọ́kọ́ parọ́ àwọn obìnrin ṣe ọkùnrin ṣe wọ́n parọ́ ẹ bá rí àtẹ́kù kọ́ sí títí mọ̀ orú àbáyé ẹ máa fẹ́ bá bẹ̀rẹ̀ sọ̀kún ẹ̀sìn ẹ̀sìn bá ti wá fa náà tí wọ́n fò ní àyẹ́bẹ̀kọ́ ẹni ló ń fẹ́ lọ yúróòpù àwọn obìnrin kan lè àyè yúróòpù sí ẹni tó fẹ́ ẹ̀sìn rẹ̀ ńlọ yúróòpù àbí gbogbo òwe yóò gbà àwọn tó àtúnṣe ara àtọ́nà máa wà nù lọ́lọ́ṣípù àìsàn ó gbé wọn lọ wọ́n máa ń gbé yẹn lọ́bẹ̀ nílẹ̀ wọ́n bá tẹ̀ níbòmí nàìjíríà ọmọ rẹ̀ lọ́jẹ́ ni àbíkó ni wọ́n mú dàjọ́ wá àbí mú wọn tọ́jú kọjúmọ́ yẹn ló ń wá lọ́dẹ àfíkà gbogbo ẹ̀yọ̀ fẹ́ mi ṣáájú ló bá dé àwọn ọ̀fẹ́ta ti ṣe báyìí tí mo tẹ̀ ti gbọ́ lórí social media tí mo ti ó ju ẹ̀yọ̀ fẹ́ méjì ìkan ni wọ́n gbá wọn tó lè kọjá ẹ̀yẹ́pọ̀tù kánò làwọn ti gbéra wọ́n ti dé kánò àti ti kánò àwọn pílẹ̀nì mọ́ ni wọ́n ti rà fúnra fún wọ́n ti mórí lónà ní jéèlì ó Libya wọ́n bá lọ fi ṣe àgbèrè lọ. ìkan fẹ́ẹ́ sí àbí ìlú Yúróòpù kan lọ́wọ́ lọ́wọ́ dàgbà méjì mú gbọ́ ní orílẹ̀-èdè lọ́dọ̀ báyìí gbogbo pásítọ̀tù mẹ́gbàálẹ̀ okùnbí tó lọ ìlú tó mọ̀ yẹn lágbé lọ́tò tó ń pílẹ̀ nínú tẹ̀ náà dùn ó di pé ó kú sẹ́ gbogbo pásítọ̀tù gbogbo tó kàdí pé ibi yẹn fún ọ̀sẹ̀ ọ̀kan náà mọ̀ wá wa ó sì tún rọrùn gbọdọ̀ jáde lóun tó fi jáde báyìí sábà yé ṣẹjẹ wàhálà ni pẹ́ẹ́pẹ́ tó ju sílé lásán ni irú ẹni yẹn náà lọ fọ́ọ̀sì yẹn láti fi aláàlùbẹ̀rẹ̀ àwọn ilẹ̀ gbogbo lápò àwọn aláwọn obìnrin kan ṣe rú ẹ̀ tí ẹgbẹ́ ẹ̀kàn mọ́ àwọn èèyàn mọ́ ọ̀lọ́ lóyìnbó láti fi gbogbo nǹkan ọlọ́run kan mọ́ bí àwọn ọkùnrin sọ́dọ̀ ọkùnrin àwọn ajé gbé kí ń gbé àwọn ìtàn wá bẹ́ẹ̀ àyàn ṣe bàjẹ́ lórílẹ̀ jẹmọ́ tọrọ kò ṣàánú wa ìwà dà ilé àkọ́kọ́ yìí tọ́lọ ní ká mọ̀ ṣe mọ́ nígbà tó ti di ẹni tó bá ti ṣe àti foríjì àbí lẹ́mí tó wá ń ṣe pọ̀ tí ojú tẹ̀yẹ máa fi ń wọ̀rọ̀ máa ń yàtọ̀ wọn ẹ̀fọ́ bí ẹ̀sìn wọn. bábá láwọn èèyàn tó ń jẹ tán mú tán ṣe gbogbo ẹ̀ ẹni náà àwọn gẹ̀yìn náà rí alé wá lórí gbogbo nǹkan àti asẹ́ẹ̀tì kan náà rí asẹ́ẹ̀tì bí lè wọ́ọ̀sì tó yẹ pé yóò wọ́ọ̀sì jẹ́ sí mi palọ̀ ilẹ̀ nínú irú tá a sọ yìí ogun eróòpù yẹn fún bẹ́ẹ̀ báyẹn máa jẹ́jẹ́ ti náà máa fún obìnrin wa láti lò wọn àbí gẹ́gẹ́ wọn gbé aláìlú wọn fáìní ẹ dákun ìwà ẹgbẹ́ lómi yàtọ̀ sí ìwà ẹranko ìwà ẹranko ni àbí ẹranko là á máa mú kan lọ bá baba, bàbá ẹ bá ní ẹ bá ní ẹ bá ní àwọn àgbò láwọn àgbò kan náà lókè àwọn ẹ̀mí lè mú ẹran wọn láti lókè sọ lábàbà kẹta pé kágò yìí bá àgùn kólébà àdúmọ̀ tó lè gbàǹgà bí rẹ̀ tẹ̀sí àmúyíta wá bóyá wọ́n mọ́ bá lò ápùn àgbàwọ̀ ẹ̀hẹ́n nítorí bá ń wá lára rẹ̀ ta ní ògbúra wọn sí yìí kò gbọ́ tí yẹn bá wá sí ọmọ ọmọ kan kọ́ tó dá padà tó ń tí wọ́n wá kí ni yẹn ìwá kí ni ìwé ẹranko ìyàwó tó tó lọ́kọ ẹfún ẹfún níyàwó ẹlọ́kọ ẹfún ọlọ́kọ ìyẹn báwọn àwọn tanibí àwọn òbí wí ẹni tó mọjọ́ bá tó lọ́kọ ẹ máa ń lọ́kọ ni àìsí bàbá lè fẹ́ yàwó fọmọ rẹ̀ ìpìlẹ̀ gẹ́nu fọmọ bá tèmi wọ́n yẹ mo ti rẹ́ léwu mo ti ṣe kíní mo ti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni ọba ara léwu ọ̀fẹ́ tètè tó dé léwu ọmọ mi jẹ́ kó tó jáde ó bọ́ ó wá jáde ó wá jáde wá bí ẹ̀yìn ológun a ibi tó yẹ kó tẹ̀ tó bèrè iṣẹ́ mi fún rè ó ti tó yàwó fẹ́ alágbé àgbàdo ìlànà kékeré àrídẹ ọwọ́ àkàwé ọwọ́ àdúlẹ̀ sísà ní òkú orí iṣẹ́ ni nítorí ẹni ìfọ́ọ̀sì tó kọ́ ní ìdíbẹ̀ ẹ̀kọ́ sí kíni kọ́ fẹ́yàwó fún fẹ́yàwó fún tẹ́wọ́ fún mímọ́ ni pé òjòjò ti pa sí fáwọn ọ̀kẹ́rẹ́ tí ó wà ó bá jọmọ rẹ̀ lẹ́nu àwọn àtìyàwó rẹ̀ láìpẹ́ kọ́nà kó jẹ́ pé òde ẹni ó àfẹ́ẹ̀tì epo tọ́ ní ọba tẹ́sì gbogbo ìgbẹ̀tọ̀ kó mọ́ wá tẹ́lọ̀ ọlọ́mọ bò láti rí bákan náà àwọn tí wọ́n wá ní kápá káwọn máa kọ́ra wọn jàmí ká máa rẹ ju wọn lẹ̀ kẹ́sì máa ṣe kíni ká máa gbàwẹ̀ ìyẹn ni máa sọ ojú wọn yóò máa sábẹ̀ wọn kẹ́sì máa máa wà ní ayé ìdíjọ́ tọ́ bákan àwọn tí wọ́n wá dẹ́rú fáwọn fẹ́ dọmọlúàbí tó bá bọ́gà àwọn fẹ́ dákun ẹ̀kọ́ wílé alọ́ká máa wà nítọ́ka àwọn kọjá ní òmò fi àwọn èèyàn tó gámi ti fẹ́ tú nílẹ̀ yìí báyìí ni wà ọlọ́ni tẹ́bà rí wọn lẹ́nu rí ẹ́sìkí ẹ̀kọ́ fún un alùpẹ́ àṣẹ yẹn àṣẹ ìsìn báàbù ni a fẹ́ àwọn tí àwọn ajẹ́ ẹrú tó wà lábẹ́ ẹmọ́ tí wọ́n lọ sí ìsìnà nítorí tẹ́ ẹgbẹ́ gbà ń bẹ́ káà mọ́ lọ pàwọ́ akọ́mọ́ fàbẹ́ tí wọ́n pàwọ́ afẹ́yìn ọlọ́run àtọ́ wa ti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ fàínà lọ́ àmì bá lè kẹrọ èyí ní gọ̀fúrò gọ̀fún ọlọ́run aláforíjì ní foríjì wọn. ọlọ́run sọ fún aláàtúntẹ̀lẹ̀ pé ọlọ́kọ́dé àǹfààní ilaykum àyàtìn bayyinat ọlọ́run láti sọ kalẹ̀ fún yín àwọn àyàt àwọn àyà àwọn òfin tó kílẹ̀ tẹ́bákì rẹ̀ ń pe sáńbà bọ̀ láti bẹ̀rẹ̀ sọ́nà àwọn òfin òfin òfin òfin ìdájọ́ ìdájọ́ wíwò ìdájọ́ bá ti ń bẹ̀rẹ̀ dá wọlé ìdájọ́ ẹni tó bá lè ẹran sí mẹ́mọ́ mẹ́ni olóhàn lè wọ àwọn òfin là ń ṣàlàyé yìí tábà níyẹn ń gbé lọ́ọ̀ lọ́ọ̀ gẹ́gẹ́ rèé àwọn òfin ní mubayinat tó kílẹ̀ ọlọ́la ń sọ àwọn òfin fún yín tó kílẹ̀ tó hàn wà mọ́sàlá ní bákan là ń fún yín lápèjúwe mínà lẹ́sìnà kọ́láwó mi nǹkan mi lẹ́kùn àwọn tó ti ṣíwájú yín min akhbaril awwalin nínú àwọn ẹ̀rù àwọn tó ti lọ ara àlàyé tó náà ṣe fún àníyàn àmọ̀ràn tó ti làbá mọ́ min àkbárì àwàlẹ́ ní àwọn ìlú tó ti lọ́wọ́ lámọ̀ bẹ̀rẹ̀ láti ìyàbá ńlá wa dámọ̀ àwọn àmọ́yè ìlú tó lọ fún wa àwọn tó ti lọ àfọ́lẹ̀ ìmínihù àwọn tó dánú wọn wà tọ́lẹ̀kù àti àwọn tí ó dá inú àrùn àti ó dá sáré àwọn nàmúrúdù àwọn ìfẹ̀rẹ̀ àwọn àbúlà àbíkọ́rù amán ayọ̀ àdígbùgbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àpẹjúwe tó kí lẹ́nu wà pé fàtí àmáìlì fún àti ìròyìn iṣẹ́ dé kálukú ṣe kí náà ilé ìjẹta fi jẹ́ nìrí kí náà ìjẹta fi jẹ́ nìrí ọmọ ìjárọ̀ ọlọ́run ọjárọ̀ àlejò àti tó ṣẹlẹ̀ sí wọn dáadáa àti tí ó dá fún àtọ́sí tí ó dá nítorí kẹlẹ́bà fi tàbẹ̀bìrú na mìsáàlán kẹlẹ́bà wọn wọ́n ní mìsáàlán ìyẹn pé àwò pọ́ṣe ní tàn tó dá yẹn mìsáàlẹ̀ kátẹ̀lẹ̀ mìsáàlán àríkọ́gbọ́n àwọn tí ó dé gíní tí ó dá yẹn pàmọ̀ tẹ́bìrọ̀ kálíbà mọ̀ wọ́n yìí táwọn òye sí ọlọ́run àmọ́tara mílẹ̀ lẹ́sí ní ẹ̀kọ́lá omi kọ́bìlì kan àpèjúwe tó ti síwájú tó ti lọ́nu wọn kẹ́ni máa wòye sí ìmọ̀ fàálà mísìlá àmàlìhì ẹni tó bá ti jẹ́ kọ̀ọ̀kan tó yẹ ẹni rí òye sí tó tẹ̀lẹ̀ sí wọn ẹni tó bá jẹ́ àwọn láwọn òfin tá a mú wáyà táwọn àpèjúwe tá a mú yín nínú táwọn tó ti lọ ló máa jẹ́ wà mọ̀ ìbọ̀ bá ìlú tẹ̀fẹ́ ló máa jẹ́ wà sí mọ̀ ìbọ̀ wà sí ìlú tẹ̀fẹ́ lẹ́nìkan tó bá fẹ́ fáyọ̀ náà ìmọ̀ ìbọ̀ ní Kùránì wà sí. ìmọ̀ bàtà wa ń kalú àwọn àyà báyìí àbí ọlọ́ni wà ń kí ọlé ayára mi fún wa kọ́ lè fi ìrìn mi ìbáàdì fún wa ìmọ̀ràn ìkùn sáàǹtì àmì ọlọ́run gbà á. bó láti rí wà sí nǹkan gan wàhálà tá a bá dá sí aláwùjọ lò gbogbo kùránì àmì nẹ́ta ni àmì ọlọ́run fi sílẹ̀ àtẹ ayé wọn tàbí lásìkò kẹ́lẹ̀ ni ó àfáà àràkàtà àkàkí mo sọ̀lá ẹ́ pàtó zakatu arkawo máa rọ̀ kìíní àfáàlẹ̀ yín ká yáyọ̀ rẹ̀ sínú àmọ́ni kótó wálé kò ń sì yá àfáàlẹ̀ yín ká rọ̀bánà láti sìkì kúló bánà gbogbo ẹ̀wọ̀ ní ẹ̀ka ní ọ̀rọ̀ gbogbo láwọn àmì sí ewu làwọn fi àmì sínú gbogbo sẹ́kà fún wa yìí ẹ̀fọ́ ẹ̀ka àwọn ọkọ̀ lẹ́ẹ̀kan náà àlẹ́ àná gbogbo ayélujára kálẹ̀ náà àbí àwọn kan wà mọ́ sàmí tó bó láti rẹ̀ rí mọ́ ìtọ̀ láti rí kúrò ní mọ́ ìtọ̀ bọ̀tọ̀ ọlọ́nà wà lálẹ́ ìlú kẹ̀kí fún ẹ̀tọ́ bá fáyọ̀ lọ ní mọ́ ìtọ̀ fún àwọn kan tó wá fi kúrò ní ẹmọ̀ bí kí ẹmọ sọ̀rọ̀ kó bá ní ṣe irú ayé ayé làbá ká yóò máa ka alága fúnka àfọ́sí gbọ̀ngàn nǹkan mi aláìsíwọ̀sán àlóde kí ni kí ni kàkìlọ̀ ojú sí tí wàá bí ẹgbẹ́ ayàkẹ́ ni wọ́n mọ̀ ẹrẹ́mọ́nu abónìkan ọ̀tọ̀ ní báyà ọ̀tọ̀ ní tó ní sọ ẹ̀jẹ̀ sábà kàdí ìtìlẹ̀ àbí ìmínú ẹ̀rọ àwọn sọ̀rọ̀ kò sí ní dákẹ́ ẹ̀ẹ́dẹ́ máa fi láti subhanallah ẹwà láwọn èèyàn gbọ́ wá àti àjọ ọmọ yìí sọ̀tà yìí mú tẹ̀kínà yóò wá fi ìṣúra náà nírí ànílù àti kẹ̀kẹ́ gbọ́ ajálẹ̀ tiẹ̀ kan fi bangladesh ti ní ọmọ ìròyìn lọ́ba délé ọba ka kùránì pẹ̀lú ká pẹ̀lú sọ pé ajá ń sọ mẹ́tẹ́gbọ́ tó bá kà sí ẹ̀sán kọ́ mọ̀ sí àbí kó mọ̀ ká kọ́ mọ̀ sí ọ̀fẹ́ ní kùránì ó sọ ọ̀tọ̀ tó owó tí olóòní dákẹ́ o àfáàfin wá sí olóòní dákẹ́ àwọn ìrìnkà láti gírí gbàtà pàdé lórí jọ́wọ́ láti káyà kùránì ní lábẹ́ wọ́n ìgbé ìtọ́nà pè ní mọ́ nígbà ìgbà tí wà sí àmì ìrìnàmì ẹ̀ta tí ìrìnàmì ẹ̀ lásán so ìgbà mi fẹ́lé ní pẹ́rún láti bí kùránì ní wà sí gbogbo kálukú ẹ̀mí ṣe wà sí ní àrò rí pa ẹ̀ tó dúró ti yẹ ká gbé lẹ̀ kọ́là ń gbé ìwé àdúrà ní lọ́dọ̀ mi lọ́dọ̀ mi ìwé entertainment ní entertainment ká tó bẹ̀rẹ̀ ìgbé àbá àbá ká kí ní káyé ẹ̀hẹ́ kó ibá fẹ́ gbó fúra ní wà títọ́ kó kẹ́dùn mọ̀ ẹ̀rọ mẹ́rin tí wà lẹ́yìn lábẹ́ gbó sọlọ́ ní kúrá ní mọ̀ ìlọ ni ìwọ tí wọ́n náà lábẹ́ gbó wà sí kò sí tọ́tí lé wà sí gidi nínú kúrá hadith anúlùwà Muhammad sallallahu alaihi ẹ̀ bàbá tábàlà kẹ́rù ẹ̀ká fún gbóòrí fẹ́ẹ̀kẹ́tọ́ lọ pé tọ́ bá kéwú tẹ́kọ̀ fún gbóòrí kú tí o ní yàtọ̀ sí pẹ̀lú gbóòrí kò tẹ́bà tẹ́kẹ́ fún gbóòrí kọ́ ọmọ ẹ̀kọ́ gbóòrí lọ báwọn èèyàn lásán lórí ọ̀rọ̀ tẹ́ pé ọlọ́ àtàlẹ́bí sọ̀rọ̀ tọ́ka máa sọ gbóòrí lọ káńdà bá tẹ̀kẹ́ ẹ̀kọ́ gbóòrí ọ̀tún lọ kú sọ̀wọ́ àìbí ẹ̀kọ́ ni ẹ tó kọ́ kéwú gẹ́ gbọ́dọ̀ owó tó lọ àtàlẹ́bí sọ́gbìn dáadáa gẹ́ káyipẹ́ ọkọ̀ ọ̀kọ́ wọ́n náà tó wá ti ṣèrọ́ọ̀fù kọ́ ọ̀kọ́ àbí ọjọ́ káyọ̀ nígbà pọ̀ ọkọ ọkàn sẹ́ẹ̀t ọwọ́ àgbègbè akọgbọ́n orí ibi tọ́rọ̀ gidi bá délé ọ̀rọ̀ ẹ̀sìn ọwọ́ alẹ́ kọgbọ́n orí ọwọ́ àmọ́ kọgbọ́n orí bẹ́ẹ̀ ìyẹn kọ́ kùránì kẹ̀kẹ́ làgbọ́dọ̀ lò ìyẹn ni pé ansana ìrẹ́kùnmọ̀ ìfọ́sọ́ nílẹ̀ mọ̀tẹ́fín ọlọ́ọ̀ni ìta àsọ̀kalẹ̀ kó jẹ́ wá àti fáwọn olùfáyọ̀ lọ mílíọ̀nù wáàdì nínú tọ́lọ́sọ̀kalẹ̀ ni wáàdì àdéhùn àdéhùn dáadáa ẹ̀tọ́ bá ti báyìí tó wà lùjẹ́nà tó bá ṣe báyìí fún wàlúwàáyì wàáyì ni àdéhùn yà èmi ni wà sí èmi ni wà sí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ìjà àfáà gidi àbí sábà gidi ó ní ọ̀rọ̀ náà àbí sábà gidi sí kúrá ní òsọ́ ni lẹ́yìn náà tó bá fẹ́ tọ́mọ rẹ ṣe pé òun là ń kọ́ fọ́ nìkan lọ́mọ sọ ẹ sọ̀rọ̀ òun là ń kọ́ fọ́ nìkan lọ́mọ sọ fọ́ ní ọ̀fẹ́ mọ́ ṣe àtẹ́mẹ́jẹ tí màá fojú ẹ̀ kíkọ́ pẹ́ dé wájú ẹ̀yìn yẹn sọ fẹ́ àdìsí ọmọ yẹn máa bàjẹ́ kódà bẹ ìjàmbá ní kálukú àwọn ọ̀rọ̀ ẹ̀dín láti máa ń sọ ṣé àdéhùn bá máa ń kéré lọ́rọ̀ ẹ̀ máa ń gbogbo àti máa ń kọ́ mi níyà tó dé kiri lọ́rọ̀ ẹ̀ ìyá yẹn ló mọ̀ tó bá dìtẹ̀ ìsìnkẹ́ àìsí ìbá tó bá yóò jìyà wọ́n ni èyí tí wọ́n àti àbákan sọ́rọ̀ ìbá ìbí tí wọ́n àti mẹ́tẹ̀ mi gbogbo ayà tó wà wà ní kọ̀rọ̀ àti tó fọ́wà ápòlò gbogbo ẹ̀ náà káyẹ̀ lè bá àwọn ìgbà tí wọ́n náà ní tó débi tó yẹ kótó kẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run tẹ́tẹ́tẹ́ta yóò da ìtọ́lọ́run tó ń parẹ́ rẹ̀ kò ní fẹ́ sọ yìí màmí títí kán bá rí tiẹ̀ mẹ́tọ́ lè dì náà mẹ́tọ́ mutí kán bá rí tiẹ̀ kó máa ti wá lọ gbogbo wọn méjèèjì lọ́mọ ti fọ́ra wọn ìwọ́n tó ẹ̀kọ́ ọ̀rọ̀ náà ọ̀nà ẹ̀nẹ́nẹ́ ìwọ́n náà tí wọ́n sọ ọ̀yẹ́ sáwọ̀rọ̀ àdéhùn ta ẹjẹ́ bá ń ṣe àìdá yìí àìdá oúnjẹ ọ̀nà òkèyìn fọ́nà bọ́jú ń ṣe àìdá tó kún mọ́ sọ wá lùkùn ọ̀nà pé kọ́dọ̀ lọ́n tọ́ mí kì í ka àtẹ́bá jáwé o òun forí kì yóò tó kẹ́yìn yóò tó sàánú yín ọmọ sọ yẹn náà tí ìbá ṣe lé kò ọ̀nà ọ̀nà ìlú ẹ máa wo òfin ìlú gẹ òfin ìlú ẹ rí pé ọ̀rọ̀ kírímìnà tó bá ti bẹ́ẹ̀ ọjọ́ àlọ́pọ̀ jù pé ìwọ́n tó bá gbé kíní kan gbé olókè àpọ̀ ní báyìí nínú constitution lẹ́nu pé kìí pọ̀ ìyá náà ní pé tẹ̀sán kíní kan tó bá jẹ́ báyìí ìyá tó wà fún ẹ rí pé tẹ̀sán kíní kan tó bá ti báyìí ìta fún rè ẹ rí pé kìí bábà sí ìwọ ní máa ń pọ̀ ìyá ni wàhálì ọmọ náà ẹ máa rí ẹgbẹ́ ìyẹn láti wà lẹ́yìn ẹ máa kìlọ̀ pé bá fi lé owó ọdẹ bó balance pẹ̀tẹ́ bá wo ṣẹṣẹṣẹ sí àwà nínú òfin ẹ lọ wò yí dé o pé àpọ̀ ní ìjọba ìwà kúrà kò bọ́ ẹ bá rí ẹ bá rí kò lè tó wa ń tọ́jú ẹ̀wọ̀n tó báyìí lọ́ba tó báyìí kò sí pé ẹ tó bá ti báyìí sá fún rèé ẹni tó bá jalè ẹ̀wọ̀n báyìí ló lọ ẹni tó bá jalè ẹ̀wọ̀n tó kò sí kò sí ẹwà òfin tọ́lọ́ mi lè gbé méjì jìnlẹ̀ òfin ọ̀nà tá a fi ń gbé àkọ́ yẹn nínú tọ́lọ́ sọ̀kalẹ̀ wá dùn wá ń bẹ àdéhùn ẹ̀sán ọ̀lọ́wà ayé dùn wá ń bẹ tìyà pàtẹ́rìgìm ìsìnyẹn lórí kòkòrò sí dáadáa tó wà ń bẹ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí aládùúgbò ah, kan aláàtìdárọ̀ tí tùǹjì á nìyẹn á owó kẹrì ẹ ṣe tùǹjì fún ẹ ihsan alayhi tẹ̀rìbù ni ilé ìpọnu kùránì wà tẹ̀rìbù náà wà bẹ́ẹ̀ wọ́n ní ìlérí ìwọ́nu yára bẹ́ẹ̀ yẹtẹ́ ìtọ́bí alimọ́tàkùn àwọn táwọn àárí nǹkan ìgbọ́ yìí tán fi ṣe kí wọ́n fi kẹ́fì wà fún àwọn tó bá jẹ́ alimọ́tàkùn olùfáyọ̀ lọ ìyẹn làbí rọra wa ìwọ̀n tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ṣùpáyọ̀ ọlọ́run tẹ́lẹ̀ sẹ́rí kùránì tó ń ka iná ìrẹ̀lẹ̀ mi ká o àbí àbáàmì onítẹ̀rà ni o tó pọ̀ bámú bóyá kan rà pé káyọ̀ ọmọ ẹ̀kọ́ kò sí páyọ̀ ló ń bẹ̀ ẹ̀kọ́ tó kọ́ kò sí páyọ̀ ló ń bẹ̀ wọ́n ní àtàwọn òkè wọn dìbò náà rí wọ́n rí bọ̀tí tẹ́ ká fi tẹ́lẹ̀ nìyẹn kò sí ẹ̀wù tó lọ kọ́ wọn mọ̀ yìí tó tán ìgbà tó lọ sí kùránì ó jẹ ìkìlọ̀ lùsẹ̀kìn ní sọ́ọ̀tù bá kọ́ra náà bẹ̀rẹ̀ wùdá fúta ní ilimu tẹ̀kìn ìmọ̀nà lélẹ́yìí fẹ́ tó bá nípa yọ lọ téèyàn bá nípa yọ lọ tó bá gbọ́ àti ti bẹ́ẹ̀ lọ onímọ̀ta ara ló nígbà tó lọ ń sọ̀rọ̀ àwọn ọmọdé ti kì fún ẹ̀rọ àgbẹ̀ fáyọ náà wá kárí mi ká tó mọ̀dà pé ẹmọ òun pé mi náà lọ ọ̀nà ìfẹ́ lọ ọlọ́ni àmì náà máa ń yẹ sẹ́mi ọ̀lẹ́ àmì náà máa ń yẹ sẹ́mi ọ̀lẹ́ ní ẹ̀mí nínú wọn wà tí wọ́n máa gbọ́n tó wà níbi sọ hátà ìsà káràdú ní indik tọ́ba wá káràdú àná wà lẹ́wọ̀ wọ́n bá jáde lọ sẹ́ kọlu wọ́n máa sọ fún àwọn kọlu ilẹ̀ tí wọ́n tilẹ̀ ìlú ẹ̀mọ̀ wò nǹkan àtọ́ lọ́n fún nímọ̀ tẹ́dúró ti nǹkan yẹn àwọn tájọ gbọ́ náà ni wọ́n máa ti mọ́ kọ́lá ánìfà ánìfà ní pẹ̀lẹ́ ẹ̀kan kí ni mo tún sọ lẹ́ẹ̀kan ìpáyà ọlọ ni yóò fi kọ́ at the same time tó bá kọ́ tán kájú ìpáyà ọlọ tó a ti kọ́ tán hmm. ìpáyà ọlọ ni yóò fi dégini ni yóò fi lù ú ìgbọ́ta bá a kọ́ ní sọ wàrà tó lè ìlú ìtọ́kì wà láàyè àkọ́ falẹ̀ isa bí àárín ọ̀la làkọ́ ní ọ̀la bá àárín falẹ̀ isa bí

ó ti gbóyè ìpáyọ̀ lọ́la ó àníkẹ́ ìmọ̀lẹ́ gíga ètò dáná ó tún máa ń ràn mẹ́rin lọ́wọ́ but ìpáyọ̀ lọ́ ló ṣe kókó ọlọ́ni kọ̀ọ̀rán ẹgbẹ́ mọ́ ìfẹ́ bá ìmọ̀ tẹ̀sí náà Allah olóhùn sàmàwàtí wọn àrùn ọlọ́run oníṣẹ́ ìmọ́lẹ̀ sẹ́mà àti lè àwọn àfáà mi ní ẹ́ yùnẹ́wúrú sàmàwá sọ̀rọ̀ onítẹ̀mọ́lẹ̀ sí sọ́mà àti mi. láti ní mọ́lẹ̀ ọlọ́run tó wá ní àdé tó bá rìn síbi kan gbogbo tí mi ẹlẹ́ bá dé tí ẹ pàánù ọlọ́run gbogbo kan ibi tí ó mọ́lẹ̀ dé àkọ́ sí mọ́lẹ̀ gíní ọmọ jù ní kéde pẹ́lẹ́ lójú wọn ibi tí mọ́lẹ̀ dé gíní tó tó pọ̀ jù bàbá Sàdí ní ìmọ́lẹ̀ ẹbí alẹ́ ní ìmọ́lẹ̀ àlìfíìsì físíkálìsì wọn kí ni ẹ̀lùmọ̀ọ́nà àti físíkálìsì ìmọ́lẹ̀ tó bá ń ti tọ́lọ́ físíkálìsì àyẹ́ máa lè balẹ̀ lára rẹ̀ ìmọ́lẹ̀ tuntun wà lókè inú ọkàn rẹ̀ wọ́n ni bàbá Sàdí náà rú kàrá láti bá àti ìdùnnú tó kọ́nà ọba àti ọba àmọ́lẹ̀ ìyẹn àwọn àfá nínú àwọn orúkọ tí wọ́n ní ìtìláàfù sí òní àmú pété núhù orúkọ ọlọ́run àbíkẹ̀ ìṣòrúkọ àbúkàtò ròyìn àwọn ìtìláàfù abẹ́ anàtọ́mà ẹ̀rí ìwọ̀tọ́gbẹ́ náà àbíkẹ́ núhù yẹn ní orúkọ ọlọ́run ẹgbẹ̀rún lẹ́dínẹ́ni sọ̀fàlà àríwọ̀ta àdánwò ẹ̀mí ti lórí ẹ̀mí ayà tí wọ́n gbára ní ti lórí nítorí bọ́ọ̀nù bá nùrù wàṣìdá àbò nùrù ìtò dìgẹ̀ nùrù alẹ́sìláwò àṣàfàwò tó bá tí ń tó bí ìmẹ́lẹ̀ láàárọ̀ fọ́tí sọ̀rọ̀ háàbù wájú ìhí ma ń bá ilé yìí bá sọ̀rọ̀ hó min kálkẹ̀ ẹni tó bá sí gàgá yẹn gbogbo ìdíwẹ̀ ojú ẹ̀ bá jí bẹ́ẹ̀ gbogbo nǹkan wọ́n ti lójú gbogbo ẹ̀ kó ṣe pé ní ibi tí mọ́lẹ̀ tó pọ̀ kó mọ́lẹ̀ tó débi tó jẹ́ òkú ọlọ́ọ̀bá sọ́nà ọ̀tọ́lá onímọ̀lẹ́mọ̀ àbí ìfànàrọ̀ ní aṣ wàlùkùrsí wàṣàrù wàlùkọ́mọ̀rù gbogbo nǹkan tí wọ́n lẹ́wà ń bẹ́ aṣọ ọlọ́run àga ọlọ́run ẹ̀mọ́ àtìlẹ́yìn ọ̀run àtòsùpá ní látara mọ́lẹ́ ọlọ́run وبه طلائر الجنة وأطفالك نور المعنوي يرجو إلى إلى الله أنا بين النور تجاه كتابي بين ọlọ́run ló padà pàkìtàbù onóòrù àbí ọlọ́run ìkùtìrà ìpékèjì nóòrù wọ́n wá ń ka kùránì yìí kí ló mọ̀ àgbègbè àìsẹ̀ ní ẹ̀tọ́rọ̀ ní ẹ̀rọ ní ẹni bá ń kíkù láàrin òkú ojú omi náà tẹ̀gbọ́n sí láàrin nóòrù ara bẹ̀tẹ̀ lúlu wà ní kíra ọlọ́run wọ́n mọ̀ ká Quran ìmọ́lẹ̀ mọ̀ sàkàrà sí ìgbésí ayé tó bá fi ń pàpà kú fara tó òkùnkùn ìmọ̀ tó bá dùn akọ́ ọkọ̀ bá dùn ìgbà tó lọ sọ̀rọ̀ ní ọmọdé bá kàrà sọ̀rọ̀ kòkò lẹ́wọ̀ tó lọ kòkò tó dúró lóra wọn ó wà ń gbèsè ayé rẹ̀ ní ìyẹn kíni ẹ̀sìn ní òsùn kòlówà ìyẹn ẹ̀rí tó lówó kan náà kódà ó tún ṣe tó là tó lọ gbé mọ́lẹ̀ ká ń sọ̀rọ̀ ẹ̀yìn tó ní ìkàkùrá lónìí ẹ̀kọ́ aláṣìṣẹ́ tó kúta lé lọ́rù yẹn àbí ẹ̀kọ́ ni pé àbí mùsùlùmí náà sẹ́ẹ̀rù sẹ́ẹ̀rù ajẹ́ ní tàbílé kẹ́rì tó láàlé ẹwà lẹ́yìn lẹ́wà náà fẹ́lẹ̀ tí mo lẹ́tọ̀ máa sọ aláìdá kan òfin ọlọ́run kiri ìmọ̀lẹ̀ ẹni ẹ̀wọ̀n òfin sàkàtà rẹ̀ ẹ̀wọ̀n òfin kílẹ̀ ẹ̀wọ̀n òfin tamálẹ̀ ẹ̀kọ́ kẹ́ni ayé àbúrò ìtamájọ òfin nọbi márùn tamálẹ̀ kan rí tíwìrì kílẹ̀ sí kálukú wa. ibi tó jẹ́ nóòrù dé tí wọ́n lọ́ba tilẹ̀ ká kùránì àgbọ́yé kọjá ẹlọ́wọ́ àwọn àgbà sáàlì kẹ́kẹ́ wa nípa tó òtò ògbé lọ sílẹ̀ akímùsọ́lá ẹ́ wà á ti zaka àbí wà rùkàrù arọ́ọ̀tì ẹ̀yìn òfin ọlọ́run ìmọ̀lẹ̀ tí ó pẹ́tẹ́ bá ń lò ìmọ̀lẹ̀ wà ní àwùjọ tẹ́ sí lò والإيمان والمعرفة في قلوب رسله وعباده المؤمنين نور أنيم ìmọ̀ ẹ̀sìn tá a ní àti ìgbàgbọ́ tó wà lọ́kàn wa ìmọ̀lẹ̀ ni fàlọ́lá nùrù fàlọ́lá nùrù fàálà làtàrà ọkọ̀ tí ìgbòmọ̀ tí ò bá tí mọ̀lẹ̀ ọlọ́run ni òkùnkùn ní òkùnkùn làbáwá wọlé abakúlù mahamu yẹ́fìdì núrọ̀ hù fàṣánà gómìnà wọn ha nítorí gbogbo àyè tó bá ti tí mọ́ ilé ẹ̀kọ́ lọ́n kò kò ní wà lẹ́ ọlọ́run bá ní ọba onímọ̀ ẹlẹ́ tó tọ́ mọ́lẹ̀ ìsúnmọ́ àtìlẹ̀ sáà bá fẹ́ ìmọ̀lẹ̀ ọlọ́run adìyẹ fẹ́ ọlọ́run a nìkan ọ̀ṣẹ́ a máa ti lọ́ọ̀ nìkan ààrẹ fẹ́bọ ẹlẹ́bọ inú òkùnkùn mẹ́wàá àwọn láti ṣe inú òkùnkùn mẹ́wàá ìwò òkùnkùn náà ní mẹ́mọ̀ ní ẹ́ ẹ́ bí òru bí òru a sì ń gẹ̀ta sí pẹ̀lú ìfọ̀kàbalẹ̀ ọlọ́run ní màsálò lórí yìí àpèjúwe ìmọ́lẹ̀ ẹ̀kọ́ náà ayi alẹ́bí yáàdì ilé ọwọ́ lórí ìmọ̀ ní ẹgbẹ́ àpèjúwe ìmọ̀ ẹ̀tọ́ lọ tó jẹ́ ìmọ̀lẹ̀ ìgbàgbọ́ alukur'an àti ìmọ̀lẹ̀ kur'an sí kúrò ìlú mọ̀mìnì bó ti rí lọ́kẹ̀ mọ̀mìnì kàmìṣíkà tó dà gẹ́gẹ́ bí ilé ìtọ́ mùsíkàtì ní ìtura lólẹ̀ sí èdè wíńdò nílé ẹni bọ́dì máa lú ní ẹni kótókótókó sí àmì ìsìbá àti àtùpàwà àmì àtùpàwà àmì tí ìdòjáàjà àyọ́wà ní kébí ẹ́ ó anu, nù kíláàsì ọjọ́ ilé ń dára advance àdìfáàjì kìláàsì ìgbésẹ̀ lójú ẹ̀ kágbá tó pàṣẹ ní kébí kíláàsì kó wáyé ayé ẹ̀sẹ̀ àìyàn kan ẹ̀sẹ̀ bá dá lọ́ba ẹ̀sẹ̀ kálukú ṣe àwọn ẹ̀nà yẹ́pẹ́ ilé ilé wa mílíọ̀n àbí inú kí ló máa wà inú glace pé wọn mú oríṣiríṣi ara gbé sí kan nínú ilé tó máa tọ̀ mọ́lẹ̀ kí ní àtọ̀tà wà nù glace ráàyè ti sọ káwà tọ̀tún mọ́ àtọ̀mọ̀ ṣe lé àpèjúwe ìmọ́lẹ̀ yẹn ó dàrí ìmọ́lẹ̀ kan nínú ilé láyè kótópó kan tá a fi àtùpà sí àtàràwà ní black àtòjáàjà fún kàánàá káwọ́ká fún torí inú black máa fi ń tàn nínú black ẹni fi ń tàn gẹ́gẹ́ bí kí ni gẹ́gẹ́ bí káwọ́ká fún ìràwọ̀ tó mẹ́lẹ́ gbòòrò tó ń ní ìṣẹ́lẹ̀rọ̀kù iná ta fi ṣe ìmọ́lẹ̀ yìí ní ìṣẹ́jára tó mọ̀ bá rọ́kà láti fi kí alìbáríkà rẹ̀ ti dé láti ṣe ìrísí àpẹẹ tó ń fún ẹ̀lẹ̀ àtìfàyẹ láti fi kí kọ́ tó lágbàríkà ìdí òun ṣe ìtú nẹ̀ ẹni kì í ṣe ìtú nì ẹni tó bá tún fi dáná kò tó mọ́ ń jó yàtọ̀ ìmọ́lẹ̀ yìí wá wà láṣẹ̀ríkíyà tí kò fi sí ẹgbẹ́ ìsì fáyá ìgbàfíwọlẹ́dé òrùn yẹn wá bò láfíwọ̀n yọ pèsè fẹ́gbẹ́ kí ni gàrìbíyà fáyá ẹ̀ pé àwọn òṣìṣẹ́ ẹ̀wọ́ fi fẹ́gbẹ́ wẹ́ẹ̀sì sáàlẹ̀ òun tàbí láàárọ̀ ní ìgbà tó tọ́sẹ̀ kò sí mọ́rún ó wà láàárín òun òdì tọ́pọ̀ ìmọ́lẹ̀ gbogbo gbà fún ẹni ẹ̀kọ́ tí mọ́lẹ̀ bá padà tí òun padà wà padà wá àbí òun máa ń bo àwọn ìmọ́lẹ̀ ìsẹ́mi tó bá wà ìyẹn náà fún ní kóṣùpá kóṣùpá ní mọ́lẹ̀ mi nítorí kí làwọn fi rí kóṣùpá yọ lálẹ́ àtìràwọ̀ nítorí pé òun dé kiri òun ló gbogbo mọ́lẹ̀ wọ́n yẹn pé ìmọ́lẹ̀ tá a sọ yìí wọ́n láàrin kò sí ní gẹ̀rìbíyà kò sí ní wẹ́ẹ̀sì kò sí ní ṣẹ̀ríkíyà kò sí ní ìsù òun lẹ́gbọ̀dọ̀ gàmọ́ ẹ̀ ìyẹn pé òye kẹfẹ́ òsì tọ́pọ̀ olùkẹ́lẹ̀ lòye tó yá tó lágbo náà ẹ̀ka ìdùnfẹ́ ìtò ha yìí nípa bí fún tó jẹ́ zẹ́ìtò ẹ̀ dáńtò ìgbésù lé mi nìgbè ní èkó òun gán bẹ́ẹ̀ lè mọ ẹ̀kan náà fúnra ara rẹ̀ ó bẹ́ẹ̀ lè mọ ẹ̀kan mọ́lẹ̀ ibi tó náà láìsí dé láìsí ibi dáná òun gán bẹ́ẹ̀ lè mọ ẹ̀kan ní ẹnu ọ̀tẹ́ ọ̀gá ibi kọ́ ìrọ̀pẹ́ pẹ̀lú ẹ̀yẹ gán bẹ́ẹ̀ lè mọ ẹ̀kan láìsí láìsí láì dáná sí i ní fún ẹ̀yẹ gan fẹ́ẹ̀ lè mọ ẹ̀kan ìmọ́lẹ̀ wọ̀lẹ́wọ́lá ń tẹ́ tó wà pàṣírẹ̀ ó ní ọlọ́ni nóòrò alànóòrò àríkẹ́ ìmọ́lẹ̀ lórí ìmọ́lẹ̀ ni nóòrò náà ní títí ní yóò fẹ́ ìmọ́lẹ̀ ni nóòrò ìjọ fẹ́ lẹ̀ẹ́sẹ́ ètò ẹ̀nẹ́ kí lóun náà ìmọ́lẹ̀ ni náà àkójú ìtọ́lọ́wọ́ àtàlẹ̀ bàbá sàrífà pé kò wájú àtàlẹ̀ mọ́sàlẹ̀ àkójú ẹ̀ ní ìtọ́lọ́wọ́ èyí tọ́lọ́wọ́ ti wàtẹ̀síbíkù alákùnrin ìyẹn pé a máa lò fún ìgbésí ayé mùmìnì wà lórí láìsí kọ́lì ìmọ́lẹ̀ ọlọ́wọ́ alọ́kàn mùmìnì ana fìtàtà ọ̀lẹ́kì fátara àléyà fútara àléyà bí mọ́ láti fẹ́ tó sọ́ sí ní ọ̀pẹ́ àdáhùn tó ti dá mùmìnì ó jẹ́ bí fúẹ́l tó kírínì fìtàtà ọ̀sọ́fíà tó mọ̀tẹ̀ ìdálẹ́ta àríwìn ìlàhíyà ìyẹn pé ìtọ́nà ti pèsè rẹ̀ gan òun gẹ́ ti rẹ́dì láti gba òfin ọlọ́run láti kọ́ ẹ̀kọ́ pàtó náà wàlẹ̀ amẹ́lẹ̀ ìmọ̀ṣúra ti ṣe ọlọ́run ṣẹjẹ́ ti sùn ìyẹn làpèjúwe níta bẹ́ẹ̀ ti dánẹ́gẹ́ ti rẹ́dì òun gẹ́ ti rẹ́dì mọ́ ẹ̀jọ̀ láì sí rí iná yẹn kọ́ ọ̀rùn mi fi ọdún fẹ́ràn òdodo láì sí rí òdodo tó dodo bá wá dé ńkọ́ ẹ̀ pé tú gé kíni nítorí fọ́ọ̀ ni ẹ̀jẹ̀ lọ́nìí àbí ẹni ẹ̀wù pẹ̀túrù lápúlé káàkiri àfẹ́bí láì sí ìdílé tí ó ti bẹ́ẹ̀ ṣe ẹgbẹ́ gbé ní ọlọ́kẹ́ kí ló láyé ṣe yóò mú yóò gbà ní àbí òkè wá gbó ìdìbò mi lónìí kọ́ wá gbó mi lẹ̀ kọ́ wá gbé ní kí ni ó ṣe yóò tún kú ní ẹnu ní ìbòsè ní ẹbí rẹ̀ ò ní kò ní ìdá kò pèrè kò àpòtẹ́ pé òdòdó kẹ́dẹ́ gbàdá rẹ̀ ní kò tẹ́ ẹni kẹ́kẹ́ bọ̀tùmù mi ní gidi tí mọ́lẹ̀ ti wà lọ́kàn rẹ̀ òun ti ń wó òdodo yẹn tẹ́lẹ̀ bí wà pé zeitu ìtí ó jù lọ́kàn rẹ̀ ti wà lọ́kàn tẹ́lẹ̀ kọ́kàn rí ní ẹ́ kọ́kàn ara rí kí ẹ̀sà rẹ̀ síbẹ̀ ní bẹ́ẹ̀ lè ní inú mi ní gidi pé láti fi ètò ìsìn fún wa pé núrún àlà núrún núrún ni ẹ̀mí ẹ̀ tó ti wà tó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ètò fẹ́ gbà ní kí ilé ìtọ́ àti káàrin ẹ̀sẹ̀mì ara wa ṣe fáìzà wá sọ́nà ilé ìrìn wà ìmọ̀ ìpínlẹ̀ mọ̀mí ní báyìí tọ́kẹ̀ ti síbò dodo nígbà pé àtúndì ìsẹ̀dáwẹ́ ti dáná títí retí sí ẹgbẹ́ ìfẹ̀mẹ́ wa irú mọ̀mí ní báyìí tọ́kẹ̀ ti sí sódodo kí ìmọ̀ bá débẹ̀ tí gbàgbọ́ débẹ̀ ìfàfíìlà ìfàfíìlà tó dára ẹ̀lùsùlá gbígbà pé a gbé ìfi iná níbi fàtíìlà ìfìtílà ní yorùbá mọ́tọ́ lárúbá ni o tí ní pé lárúbá fàtíìlà bí àpò jàǹgó lórí sí tẹ́tí rọ́pò tí àbí láìsapá mọ́nà jọ tí yóò wà nínú nínú glass ẹ̀wọ̀n glass ẹ̀fà ti jọ sí àbí àfáà fún ìdánwò sọ̀rọ̀ pẹ̀lúwá àbẹ́lì òjò lónìí ẹgbẹ́ epo tí wàá lọ́rẹ́ ní tẹ́fàrẹ́ lókù àyà bí mo ṣe wà gbogbo àwọn àpòtẹ́ẹ̀lì tó òun òdòdó nìyẹn wẹ́n tí ó bá ti báyìí kò lérò òdòdó kò fẹ́ gbọ́ kò fẹ́ rí kò sí mọ́lẹ̀ lọ́kàlẹ̀ tẹ́lẹ̀ fanẹ́sì ṣe wà nínú kò gbọ́ ọkà tó ti dín pẹ̀ta tó ti dógùn ọlọ́pọ̀ sànúwà náà ẹni wọ́n wà sọ́ọ̀fì ìkọlù irú ẹni bẹ́ẹ̀ ọkẹ̀ ti wà sọ́ọ̀fì ó ti kí ọ tẹ́lẹ̀ ní ìlú ìlúkọ́sì ó ti kí ọ fún bí àdìsọ́kàn ẹbú ẹlòmí ní ẹ̀dọ́wà bẹ́ẹ̀ nímọ̀ ìṣẹ́bú ní èdè àwọn èèyàn gbà sábà nímọ̀ ó ti rábà kẹ́tẹ́ ìṣẹ́ agbára káàkiri ó ti rábà kẹ́tẹ́ tó ṣe lè fà lábẹ́ adé ìdìtì mọ́mú fà tó ló bá dìgbì ní àníyàn ẹbú lórí tẹ́lẹ̀ ó bá kẹ́kọ̀ọ́ ní káfá mọ̀ ọkọ̀ ìmọ̀ ẹ̀ lè mọ́ ìdìbò lórí wọ̀tún ìfáàmì àmìlá àbá ní ní ẹ̀fí gbígbẹ́ gbọ́tọ́ náà yẹ tó fẹ́ lò sí ibi tí ó dà ní ẹ̀yẹ tí mọ̀ yẹdú wọ́n ní wá fúnra ilé ìgbè ìmọ̀ tí mọ́ ní bá débẹ̀ náà àtàná lọ́pọ̀ tí ó mọ́ fóun bí àwọn èrò òkú yìí tí mọ́ ní bá débẹ̀ àgọ́ ìgọ́ ìmọ́lẹ̀ yóò tẹ́gẹ́ lè sọ̀fá èyí ní tàbùrọ̀ torí pé nǹkan tó rúrú kùrùkù tí ó da ìsìnbẹ̀ òkè ẹ̀ ẹgbẹ́ àwọn epo tá ń lò ìsinmi yóò fi ọ́n tó lè fáyẹ̀ òun ẹ̀dẹ́ òní jẹ́ kójú wọn ti gbé kú àbí àyíwá ọlọ́ni wà báyìí kábìmọ́ láti sọ̀fá ìkòjájá ti dọ̀rí ìjà ní ẹni ẹ̀dẹ́gẹ́ bíi àtùpàtà gbé sínú gíláàsì tó mọ́ tẹ́jẹ́ títù tí ọ̀pọ̀ ìmọ̀lá gbẹ́gbẹ́ nínú ọkàn yẹn gíláàsì wá dọ̀tí ẹ̀rù pé láìsàtà mọ́ sọ́njọ́ sí tó bá ti ń dọ̀tí kò ní rí nẹ̀mọ́ kí láti àánú àkọ̀kànlá ewu àpòjú sí fúlàní ti ti àdúrà wọn àti pé tí a bá gbé nǹkan tó mọ́ tó lè jẹ́ gbínáà kí àyẹ̀rí mọ́lẹ̀ àti tó àbí kò ní jẹ́ ká lórí kò ní rí nẹ ẹ̀dùn náà fẹ́ kọ́mẹ́ẹ̀sì láìta tẹ̀ tó ti dúdú gíláàsì láìta tẹ̀ ti dúdú kó lé méjì kó yà nù ó tí ó bá kò kò ní rí nẹ yóò pẹ̀mọ́ jù nínú ara ẹ̀ lẹ́nu tẹ́fọ́ alóòrùn mẹ́ta ìjọba dé tí ọ̀sìn rẹ̀ fún òfẹ́fẹ́ ẹ̀rí gbogbo bóyá aráàlú tẹlẹsì ni ó dọ̀tí ẹ̀kẹ́ gbogbo ẹgbẹ̀rí gbogbo nulẹ̀ gbà ìgbàta nù sílẹ̀ làwọn arí nù òṣùjájà ẹlòmíì ẹ gíláàsì tó wà ní orí ìdọ̀tí tí mọ̀ tó jẹ́ nǹkan ọ̀mọ́lẹ̀ bá dúró rẹ̀ kò ní dé kíni kò ní rí inú òkùnkùn náà ni yóò tó wà. àwọn agbẹni tí ẹgbẹ́mọ̀ ẹ̀dọ́dọ̀ ìmọ̀dọ́dọ̀ tí a mọ̀ ká àti wọ́n sì lọ ní tóun ó ní ẹni mọ̀ lọ ń gbọ́ wá sí ọkàn wọn ní fi ń gbọ́ bó lọ kẹ́ ẹ́ rí òjọ́mọ̀ ká fún ọkàn ara wa fún. ẹni tí akéde mọ́lẹ̀ àdámọ́tọ́mọ́ ti dáná ìbára ọlọ́ tó wà lára ẹ̀sẹ́lẹ̀ yóò wá pàdé wà lóru ìmọ̀ lóru àti ìmọ́lẹ̀ ìgbàgbọ́ tó wà lára rẹ̀ yóò pàdé wà lóru lẹ́yìn yóò pàdé ìmọ́lẹ̀ kí ẹgbẹ́ fara rẹ̀ pàṣọfá ìmọ̀ àríkàtì àti ìmọ̀ tó pọ̀ ilẹ̀ tó rú píọ̀ tí mo ní ẹ̀kún dáa ní o tọba lọ́kàn rẹ̀ dáa ọtí rẹ̀ láti kọ́mọ̀ ọwọ́ lọ́kọ́ àwọn ọ̀kí mọ̀ tó ń sọ̀rọ̀ púpọ̀ fún ọ tó ń bọ́ lọ́n tó ń bá lẹ́bí tó ń pọ̀ sàádé àbí ìmọ̀ tí yẹn gbà yẹn lẹ́yìn ní èdè ìmọ̀lẹ́ ìmọ̀lẹ́ òpàdé ìmọ̀lẹ́ náà àfikúnjẹ́ pé mọ̀ tó dá ní àlọ́ọ̀kọ́ ọlọ́wọ́n ni yàtí láàrín lórí ìmọ̀yànṣá ọlọ́wọ́n bá dá mẹ́rin tó yẹ sí ìmọ̀lẹ́ yẹn láàrín ìgbọ̀lọ́ mọ́ bẹ́ẹ̀ lọ tó fọ́nà mọ́ wa wọ́n ti bú lọ́wọ́ lọ́wọ́ fálálẹ̀ náà àpèjúwe lélẹ́ fáfẹ́ fọ́mọ nìyàn ilé náà tó ń jẹ́ ẹ̀kọ́ fún wa sábà kọ́rin lẹ́kọ̀ọ́ oríṣiríṣi ọ̀nà àmọ́ ń gbà àìdùn mẹ́tọ̀dù kan àfà àpèjú ìlú àbí àpèjú ìwà ní koran àbí àásọ̀tàn ń gbà mí ìfẹ́kọ̀ọ́ ní koran dáadáa mẹ́tọ̀dù oríṣiríṣi mú ayọ̀ ọ̀kan á ní mú tẹ̀síwò lẹ́sẹ̀ ní àbáfẹ́fẹ́ tí ò jọra wọn wọ́n fi tí ò jọ wọ́n fi gbéra wọn ọlọ́lá tó bí ìlà àti fọ́ọ̀mù nìyí àkójú èyí kílá àrí kọ́mí ẹ́ kílá àkójú ìta àrí kọ́mí kílá àrí kọ́mí àkójú yìí ẹ́ kọ̀kan wa àgọ́ ìlẹ̀kọ́ mọ́ kí mọ́ lẹ́wà ń bẹ̀ torí pé mú ẹ̀sìn tí afẹ́kọ́nà kíni ìmọ́lẹ̀ ní ìgbà tí ìnáwó ṣàfihàn ẹ̀dọ́dẹ́ ayá tó ń fẹ̀lẹ̀ṣìn ọ̀sẹ̀ ààbò àmì ni mọ́mú ṣàfihàn káhà nǹkan ẹlẹ́kẹ́lẹ́ ni mọ́mú jẹ́ ó ti àlẹ́ mi ìdí ó kà lọ́ọ̀tún dídú tọ́tù ti fún tọ́tù ti lẹ̀kùn mẹ́rin ẹ̀kọ́ tó wà lówó ìwọ́n ṣàfihàn pé nítorí wọlé ẹ̀kọ́ tó wà ń tún wọlé ẹ̀kejì à ó dẹ̀ òbí nǹkan kan ápù nítorí wọlé ẹ̀kọ́ wọ́n lọ kọ̀nsọ́tì àfáàrẹ̀ rẹ́rẹ́gbẹ̀ àfáàrẹ̀ àgbà wà àti káfàrẹ̀ àbùkún lọ́wọ́ àtọ́jú ní pé ṣàkáwótú ìlà pàkẹ́rí ọ̀la àṣù àṣòwòrè fàárí ṣáàdà ní ìlà pàríkẹ́rí àmàbí mú lọ bá àfáàmì ń jẹ́ wàkẹ́ ìfúsù yìí mẹ́mórì yìí ẹwọ tí wọ́n mú tàbí sọ pé sùn ó ti wọ́ọ̀sì débi pé ó ti ra alákọ̀ọ́gbàgbé o ìtò wọ́n lẹ̀ kẹtẹ́rọ di péńdẹ̀ méjì ìtò pàkó fi wọ́n sì ní. ó ní fàárí ṣáádà ní ìlà tàrí tẹ́lẹ̀ máa bù àbáàrí ọ̀gá ń gbé ṣẹ̀ṣẹ̀ lẹ̀ ní. fàákbárọ̀ ní ìlà fàákbárọ̀ ní bí a ẹ̀yìn mẹ́lẹ̀ wọ́n rọ̀ ọmọ tó mẹ́sìn mẹ́lẹ̀ ni. فنور الله لا يهدى لعاصيه فنور الله لا يهدى ní ẹ̀rọ pé mọ́ ilẹ̀ mi wọ́n ẹ gbé lọ́dọ̀ ẹni tí tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ báyìí tó bẹ́ẹ̀ lọ́dọ̀ tẹ́ ara rẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ mọ́bí tàbí tí ìdágbà kò sí àfáà rẹ̀ ti pèsè lọ́dọ̀ sí àwọn ìṣẹ̀kọ́ tí kàn tó ń ṣe tó ìmọ́lẹ̀ onímọ̀ àlùkáàlẹ̀ tí ó ti ara wa kájẹ́káàlẹ̀ wà ní ìmọ́lẹ̀ tó lẹ́tí láwọn èèyàn rí lẹ́jọ kọ́ òkùnkẹ́lẹ̀ tí kan mọ̀ rí bàǹfààní tí kan sì ní ìlú àǹfààní pépé ní òkùnkùn ló wà tẹ́lẹ̀ ọjọ́ kálukú wa kánà tẹ́mi ara ṣe kí mọ́ ẹ̀ tọ́lọ́ kọlùbà àbámọ́lẹ̀ nóòrò àlànóòrò ẹ̀dùn wà káàdì fẹ́ẹ́ tó ayò wàláwọ́lá ń tọ́ mọ́sá tún náà kí máa náà kí náà jẹ́ tó lè kíni kó dé ibẹ̀ ìyẹn tó ọ̀kan rẹ̀ gẹ́ kó ti prepare fódodo kó tẹ́ ẹ̀mọ́ tẹ̀lódò láìsí rí tó bá lódodo ń kọ́ kí ló tẹ̀lẹ̀ núrún ọ̀lá núrùn ọlọ́wà ní àdé láàlì lórí ìmọ̀yàṣá ọlọ́run ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀ fún yẹn ó fi yẹn mọ́ ẹ̀ sí ibi mọ́lẹ̀ ọ̀láwọ̀ bí kò lè ṣe in àlè mi torí kọ́lọ́ ọba ló ló lọ́ka gbogbo fún ẹ̀rí ẹ̀rí kọ́rọ́ mọ́ náà lọ́wọ́ parí àbẹ́lọ́wọ́ sọ́nà àtàlá tí ó ṣe mọ̀ tó bá àbájẹ́ kọ̀ọ̀kan wa. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mọ̀